ẹ̀gbọ́n mi ṣe bẹ́ẹ̀ iná ṣáà ti gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn sọ ẹ má yẹn ká jà lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí òun ṣe nǹkan téèyàn ń yọ ẹ wo ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó yà dá sí. ó tó yọ àdá sí olórí ó tó yọ àdá sí just people wọ́n fẹ́ bọ̀ mi wọ́n favour ìwọ náà. síbẹ̀ náà gbọ́n kan tó sọ ọjọ́ favour wa méjèèjì ń dẹ́ ẹ jẹ́ ká balance ẹ give me the freedom to do ẹ jẹ́ ìṣòro tó wù mí. mi ò lè gbàṣẹ́ kani ó ní ní ìṣìṣò gígùn. ọ̀dà ṣé ìlẹ̀ fẹ́ fẹ́ mi ni. mi ò lè fẹ́. ẹ kí wọ́n ló ṣẹlẹ̀ ẹ jẹ́jẹ́ jẹ́ kí n máa bá ti tèmi lọ nà kí ló wá dé. lójú àlà. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí pé àwọn bá ti wà god fearing ọmọ tá à ń sọ rẹ̀ ó wà god fearing gbogbo ìgbà ló máa ya fọ́tò church tó máa ń sẹ̀ǹdẹ̀ sí mi. irọ́ ni. kò parọ́. irọ́ ni ah, church kò jìnnà sílé ẹ̀mí tó lóun gbé. ó máa ń ṣe fídíò ó ń ṣe fídíò kọ́ wá lọ sọ́tẹ́ẹ̀lì ibi tó dáa ládùúgbò ló máa lọ ya fídíò tó máa rò pé lóyìnbó ló wà. ó dàá ẹni tẹ́fẹ́ kí n fẹ́ ń sìn ọkọ̀ máa change location tó wà ní. àwọn tí mo rí lójú méjèèjì tẹ́fẹ́ kí n fẹ́ tí n bá fẹ́ wọn láàrin oṣù méje oṣù kan àbọ̀ oṣù méjì tẹ́tí mọ́ tẹ́ láìkẹ́ táì tí màá rí tó lọ abroad ńkọ́ ṣé mi ò ní máa ṣe fídíò kan àní máa chat. amọ̀lémọ̀ náà ẹ̀ tí ò bá dé tètè dé kọ́ mo lé mi mo ẹ̀gbọ́n mi ẹ jẹ́ ká dàrú ẹ tiẹ̀ fún mi ẹ fún ní chaya báwo lẹ ń ṣe báyìí ẹ̀gbọ́n mi ọmọ dáadáa náà gbogbo bàtà tẹ ń wọ òun náà ló fún yín ẹ ṣàǹgbà bàtà lọ́wọ́ mi ọmọ yóò ṣàgbà rẹ àbúrò yóò ṣàgbà fọ òun ká tó wálé ó lé ẹlẹ́nu ẹlẹ́nu tọ̀kọ ara yín ẹ ṣàbẹ̀ lọ́wọ́ mi pé nbo mo ti rì ẹ bọ́ bàtà kẹ dànù. olórí tó bá yẹ pé torí nǹkan tó ṣe fẹ́ bú mi lélẹ́yìn tó bá yẹ pé torí nǹkan tó ṣe fẹ́ bú mi lélẹ́yìn tó fi ń yọ ṣùtì tó ń yọ ṣọ̀ọ̀rọ̀ sí mi lára ẹ torí pé nígbà má má gbàgbé pé o ní pé orí designer kan tó fine dáadáa bọ̀dá mi máa bá yín rà ló fi ra fún mi so ọwọ́ òkun ló ti ń gba bàtà ọwọ́ ìgbọ́mọṣẹ́ tó ń ṣe ó ní kí n fẹ́ gbọ́n mi ó ní kò fẹ́ gbọ́n ẹ bẹ́ẹ̀ ó sọ fún mi bẹ́ẹ̀ ń gbà yẹn o mo fi ọlọ́run bá bẹ́ẹ̀ kó bàtà ẹ̀ sí mo ní mi bàtà ẹ̀ nìyẹn lọ jẹ́ kó kó ránṣẹ́ sí o mi ò fẹ́ o. ẹ̀yin dá bàtà padà bẹ́ẹ̀ ni ti wà láfíà bàtà dànù ẹ wá ń bọ́. aláfíà dà lára ẹ tẹ́lẹ̀ mo manage wọ tẹ́lẹ̀ náà ni. ẹ manage wọ bàtà lóyìnbó. yes mo mo bàtà lóyìnbó kí ni. bàtà lóyìnbó lẹ manage wọn. eléyìí. àà ó lè ní yẹn mọ mi. eléyìí bàtà tó ń ṣe yànnà bàjá. ẹgbẹ́ nusọ̀ ẹ̀ mọ́re. ṣé bàtà lélẹ́yìí ṣé bàtà lélẹ́yìí ọ̀rẹ́ wọlé ń ṣerú ẹ̀ níṣẹ́rí ẹyẹ àbúrò abe ṣerú ẹ̀ àbúrò drum jazz àbí jazz drum ó ń ṣerú ẹ̀. ó ṣerú ó ṣerú ẹ̀ lẹ́lẹ́ ẹ̀pàrọ̀ bàtà láti jọjọ́ ẹ̀ alátẹnu nìyẹn ẹ̀gbọ́n mi atẹnu nìyí téèyàn bá ti mọ̀ wá ara ilé ó yẹ kó máa dà sí ńlá bí ìṣọwọ́ ni atẹnu nìyí kò dẹ̀ sí nǹkan náà tẹ̀lé bá mi sọ eléyìí mo máa ṣe tọ́rọ ọmọ dáadáa lọ́mọ kò dẹ̀ gbìyànjú lè jẹ́ kó bọ́ ọmọ mi lọ́wọ́ mo ti mọ àwọn ẹ̀gbọ́n ẹ̀ mo mọ àwọn ẹ̀gbọ́n mi ò dẹ̀ ní pẹ́ UK olóò ni mo o ti mọ àwọn ẹ̀gbọ́n ẹ̀. mo mọ àwọn ẹ̀gbọ́n ẹ̀. o ti mọ̀nà iye yìí náà rárá kò yí padà kí lórúkọ bàbá yẹn náà kí lórúkọ ẹ̀ kìnlá kìnlá ní bọ́bọ̀ yẹn o tó fẹ́fẹ́ ìrọ̀lẹ́ pa irọ́ pa ìyàwó bọ̀dà kìnà irọ́ pa wo bàtà yamayama tó lóko ránṣẹ́ tó bá wò mí lẹ́kọ̀ọ́ máa gbọ́ bàtà ẹ̀rẹ́ o gba ẹbọ ẹ òfin ẹbọ ẹ ò gbà mi ò fẹ́ bàtà mọ́ ó ò lè fàbúrò mi ó tọ́ lọ gbọ́ yẹn mo ní mi ò gbà no no no ṣé nǹkan tí mò ń bá ẹ sọ ṣé ṣé ṣé kò yé ẹni jẹ́ kó wọ̀ ẹ́ létí náà ikú mo kú lọ ó lórí ojú mi ok ok ah, ok alágbára lọ́lọ́run o ah, ẹ̀yin ara lé alágbára lọ́lọ́run o because at times at times èèyàn kan mo kàn jókòó ń gbà mí pé kí ló dé tọ́lọ́wọ́ kàn dá ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tó ní gbogbo nǹkan ẹ mọ̀ ọ̀tọ̀ ni kéèyàn pé ní bọ́dì ọ̀tọ̀ ni kó ní ẹ́ńjìn àti ta àti inú yín kò sí ìtò jọra wọn mi ò kọ wá mọ ọlọ́run kọ̀ wọ ṣùṣù ìfitọ́lọ́ fi dá mi sínú fámìlì wa yìí tó yẹ kí n jábúrò yìí ó yẹ ọlọ́run ó fẹ́ kí n ṣamọ̀nà yín kí n tọ́ yín sọ́nà ni o ẹ mọ kọ́kọ́ and their knowing parties ẹ wà ẹ ready to learn ẹ mọ kọ́ tó ń jẹ́ online dating bóyá àwọn nǹkan táwọn àwọn ará abúlé ará oko yín tẹ́tí jọ tẹnu bọ̀ tẹ́tí jọ tẹnu sọ ah, bóyá òun ló wà fẹ́ like tẹ́ fi fún mi láwọn advice tí o tó dọ̀tí ok òun náà ló ń pè mí I said it. Ah, God. Ah, no, no, no. I don't want to get angry. I don't want to get angry. I don't want to get. Ah, I mi òun ló ń pè mí. Ẹ ká cooperate ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. Má gbé kọ yẹn o. Má gbé be yẹn o. Má gbé kọ yẹn o. Ìjà ńlá làwọn fò Hello baby. I Ìgbé. Hello baby. Gbé. Báwo ni? Ìjà ńlá I fò níjà. Ẹ̀gbọ́n mi ló ń pa. Ọjọ́ ilé ẹ̀ múra ogun. Àjẹ́ ilé ẹ̀ múra. Hello hello hello hello ah kí lorúkọ ẹ kí n là bíkẹ́ kí lorúkọ ẹ sọ̀rọ̀ ẹ ẹ ta ló ń sọ̀rọ̀ ta ló ń gbọ́ èmi ẹ. ẹ wo bẹ ṣe wọra yín. èmi mò ń gbọ́ kò lè sọ bẹ́ẹ̀ fún yín ó ti cut call yẹn má parọ́ mọ́ he can never talk like that kò lè sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí yẹn ẹ̀gbọ́n mi ó ti cut call yẹn. security kan ló ń sọ̀rọ̀ for your information ẹ̀gbọ́n olórí olúwakẹ́mi ìyọ̀dálélẹ́yìn and my names are ọlájímíkà babs àtàbàtúbú abẹ́rẹ́ orin ṣé tí wọ́n bá mọ ẹni o kì gbóhùn ẹni ni abẹ́ làgbà ń yín. ẹ̀gbọ́n mi má sọ̀rọ̀ sí o mo wà fẹ́ sọ pé kọ́ yẹn ti kọ̀ tó ẹ̀ ń pretend ní kọ́ yẹn ti kọ̀ tó ẹ máa àti lọ ẹ dàbí ògògó lójú mi ẹ jọ ògògó bẹ ṣe ń ṣe yẹn ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe bí Fẹ́mi Adébáyọ̀ ni ẹ máa parọ́ òṣì ẹ tún fi tọdún ládé fún. wàgbọ́ sórí bíkún ló lóko bí pàkúté ni ojú ayé mi kọ́ ni àbúrò mi ṣe máa fẹ́ And listen and listen good. Let today be the first and the last time. Tó máa pe nọ́mbà yìí. Ìbò tàjàjà gbọ́ náà ni. Ah wait wait wait wait wait wait wait wait bọ́dá lóyìnbó irọ́ bọ́dá lóyìnbó ee ìlú òyìnbó irọ́ ló wà mú mọ̀. Yes láì yìí máa block nọ́mbà right away. Hello? Ah orí ẹ̀ máa yọ ẹ o. Ah ẹlẹ́dàá ẹ̀yọ́ ẹ tó drop call gba fóònù ẹ. Mo ti sọ fún tó bá pe nọ́mbà yẹn again kó máa gbé. ok ẹ̀gbọ́n mi kí lẹ fẹ́ kí lẹ fẹ́. mo fẹ́ kó fẹ́ tó wà rẹ̀ sínú tá a mọ tá a mọ náà ẹ̀ tí ìṣẹ́ ní tó kún máa lọ. ok what if tó bá sọ pé ká máa bọ̀ lábúrọ̀d lọ́la nǹkan. a jẹ́ pé wọ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀ á wá mú ẹ láti bíbá ẹ̀ àárí kì í ṣe pé mo máa kú ọdún ọmọ yọdún kẹsàn-án wà lẹ́nu ẹ̀sìn. tó bá ní kẹ kí mú yín o ká máa bọ̀ ká ṣe visa ṣe everything fún wa ká máa bọ̀ lábúrọ̀d kẹ wá mì tẹ̀ because ibẹ̀ làwọn parents ẹ̀ náà wà ẹgbẹ́ obìnrin ẹ̀yọ̀kan pé ló wà ń bíbá yìí. Hmm? tó bá sọ pé ká wá sí abroad ká wá meet òun because bẹ́ẹ̀ ṣe bá sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n mi ẹ tara yín lọ́pọ̀ ni ẹ tara yín so cheap ẹ ti jẹ́ kó hàn pé ìdílé alájà ibi tó ti ń gbó lòun fẹ́ ti mú ah god ah ẹ̀gbọ́n mi ah ẹ ti gbó ẹ ti ẹ ti ẹ ti ẹ ti kóṣù ẹ ti ẹ ti kóṣe ilé ẹ ti kó dé ẹ ti jẹ́ kó mọ̀ pé ajá ni wọ́n bọ́ ń bẹ ẹ ti ẹ ti gbó ẹ ti ṣe gàgàgàgàgà ẹ ti jẹ́ kó wọn pé ká ní wọ́n ní jẹ́ kí nǹkan tó sọ yẹn yé mi. because ó kì í sin ẹ̀gbọ́n mi ohun tó yẹ kẹ́ fi ṣe last ending òun lè fẹ́ fi tó tó yẹ fi bẹ̀rẹ̀ lè fi ṣe last ìgbà tó wọlé lẹ́ǹkan tẹ̀rí pan chat ó béèrè yín lọ́wọ́ mi mhm. mo dẹ̀ try láti jẹ́ kó understand pé èmi tẹ̀ tí ó fi bẹ̀rù yín sí lọ́kàn pé ẹ̀gbọ́n mi àdá ẹ̀gbọ́n dúró. kí ni nǹkan tó sọ lẹ́ẹ̀kan ni mo fẹ́ ó tẹ̀ sọ̀rọ̀ dáàdi ó sọ àmọ́ mo nínú kó má ti ṣe yẹn ná pé olórí ẹbí wa lazin aspa ẹ̀gbọ́n mi kọ́kọ́ ṣe tuntun wa ná <coughs> ẹ̀gbọ́n mi ẹ má pa mí pẹ̀lẹ́ ṣó nídìí omi <coughs> ẹ má wọrí mo wà ókè. Ah. abẹ́ wo mi omi wà. ẹ má wọrí mo wà á ní kẹ́ má wọrí. kí ló ló fẹ́. ó ní pé bóyá àwọn dájì wa àti mọ́mì wa kọ́ hmm. gbé wọn wá. mo dẹ̀ ní mo ní kó má ṣe dájì àti mọ́mì. pé mo lẹ́gbọ́n mi o. Ah. Hmm? pé Ah, òótọ́ ni mi ò lè ẹ̀gbọ́n mi ṣé lóyìnbó gidi náà wà ní. ìlú òyìnbó ló wà sẹ́ẹ̀ gidi àbẹ̀wò òyìnbó ṣé fèkì òyìnbó òyìnbó wà nígbà tó ń ṣe Afghanistan mo yìí gbàtí mi ti lọ sí ẹmbàsì tán gbogbo ẹ̀ pọ̀. wọn ò lè fún yín because ẹ ṣe ń ṣe bí ajá lé kòkó igun ò lè jẹ́ kó fún yín. èwo lọ́rọ́ pé nǹkan ṣe ẹ package rí náà ẹ mọ̀ pé yìí mi lẹ ti lọ ṣe ṣé ìgbà tẹ́yìn lọ gbọ́dọ̀ pé mẹ́rin àbúrò yín tó kàwé kí ni ìdíje ṣe rán mi lọ sí skul tó èmi kọ́lé kí n ṣe pẹ́ ti gbá pálíwálé kí n tó mọ̀ pé lọ apply fún visa ẹ̀gbọ́n mi kò dábẹ́ ṣe bá sọ ẹ máa ní láti parọ́ ni pé mo ṣe fíìmù ni o ní o máa o fẹ́. ọlọ máa ṣe físà fáwọn méjèèjì àwa meet àwọn parent ẹ. lọ́hùn. lọ́hùn dẹ̀nu níta bá ti débẹ̀ òun máa parọ́ fáwọn ẹ̀gbọ́n òun pé ẹ kì í ṣe pé bóyá permanent ní nàìjíríà pẹ́yìn náà máa ń lọ samsada mẹ́ máa ń lọ ẹ máa ń dé èmi ti package gbogbo yẹn tẹ́lẹ̀ bọ́ bẹ́ẹ̀ ṣe bá sọ̀rọ̀ ń sìn báwo mo yẹn fẹ́ prove ẹ̀ sí pé máa sọ fún pé acting nípa fi jaláyà ni o ṣẹ́ gbọ́ máa sọ fún pátì ní pẹ́ fi jẹ aláyà pé kì í ṣe ilẹ̀ bá sọ̀rọ̀ ẹ má tún dìde orí bàtà bàtà tẹ bọ́ ah, tẹ́lẹ̀ ah, ẹ̀fẹ́. Ah, bàtà yìí dà bàtà lóyìnbó máa ní ọlọ́run àjà àdáràn torí èèyàn bá wọrú bàtà kò lè wọ bàtà gidi náà súnmọ́. ẹ má jẹ sún ẹ má tún wá sọ́dọ̀ mi ẹ padà sẹ wọn bẹ ṣe ṣe bí àtẹnu àníkẹ padà ẹ̀gbọ́n mi ẹ padà sẹ. ọ̀rọ̀ wà jẹ́ ìjòkó tí ẹ olórí jẹ́ ìjòkó àà ọmọ dáadáa lọmọ yẹ o ẹ̀gbọ́n mi ẹni tó bá kàwé ẹ mọ̀ pé ẹ lọ sí school ọmọ gidi ló wá lẹ o ọmọ tí a kò da it is wrong ọmọ dáadáa lọmọ yẹ o ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n kan tí mo. ọmọ gidi ló mú wa lé o. ṣẹfẹ mo gbọ́ mo ti gbà o máa lówó lọ́wọ́ àmì o o máa bímọ lé mọ ẹ má jókòó sọ wọ́n tí a ìwọ kan máa sọ pé ẹ má jókòó sórí tí a ẹ̀gbọ́n mi it is wrong ẹni tó bá kàwé òkè jókòó sórí tí a ẹgbà tẹ́ ẹ̀ kàwé ẹ̀ ń ṣe bí ẹ má jókòó sí tí a it is wrong wọ́n ṣe bẹ́ẹ̀ ń lo òyìnbó wọ́n ṣe bẹ́ẹ̀ ń lo òyìnbó àwọn kan tó lè fi deport ọlọ́ta yín wálé nìyẹn wọ́n ṣe bẹ́ẹ̀. ìgbà wo ló sọ pé ó lè máa ká máa support submit passport. ẹ máa ní ẹ jẹ́ máa farabalẹ̀ ẹ̀gbọ́n mi ẹ máa kọ́kọ́ ṣèlérí pẹ̀ ní máa gbòòrò ẹ ní máa pariwo mọ́ mi mọ́ kò sí nǹkan tó bá di non-life dating. ìyàtọ̀ wà nù gbígbó àti pípariwo. ẹ ẹ ní máa pariwo mọ́ mi mọ́ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi àìmọye àwọn ọmọ skul mi tàjọ graduate tó pé in short fọ́tò lọ́ba ṣe wedding and today mo ti kàyí tó ti ṣe ten years marriage mo ti kàyí tó ti ṣe five years marriage ẹni tó ṣe marriage tó mọ ọkọ tó mọ ìyàwó tó yẹ pé ilé ọkọ ẹ lọ dáṣu ẹ wọn rí ọkọ sójú kọkọ tó fẹ́ ra wọn gan ilé wọn ti túká láàrin oṣù mẹ́fà ṣé máa lẹ́ẹ̀mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tílé wọn ti túká láàrin oṣù mẹ́fà àníkọ́ ló ń jẹ́ kó orí èèyàn kó gbéyàn pàdé ọkọ tèèyàn kó gbéyàn pàdé olóyè aláàánú tèèyàn ìyẹn lẹ́ máa ṣàlàyé ẹ kò dé ọpọlọ tí yẹn dé má bẹ sọ́nà o ẹ dẹ̀ fọgbọ́n gba nọ́mbà ẹ̀ ẹ máa bá sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ because nínú ìwà àti iṣẹ́ ẹ̀kọ́ ìwọ ṣe é gbé pamọ́ ẹ̀yin náà lè mọ ihun tójú èmi ọmọ tí mo jọmọ kékeré tí ò rí ẹ̀yin jẹjẹ àgbàlagbà bẹ́ẹ̀ ṣe ń bá sọ̀rọ̀ ẹ máa mọrú ìwà tó pọ̀ tó irọ́ ni ẹ̀kọ́ ń gbó ẹ̀ ń pariwo nísìnyí jẹ́ kó mọ̀ pé ìdílé gbígbó ló ń bọ̀ báwo ló ṣe fẹ́ ṣe. mama ó máa ń dún ó máa ń dún ó máa ń tàn máa sọ ẹ gbọ́. mo ń pariwo jẹ́ mo ń pariwo àwọn àyálò ọ̀rọ̀ kan wà tí èèyàn máa gbẹ wọn á pẹ́. ṣé ibẹ̀ ṣe ń sọ̀rọ̀ ilé

ṣáìdì àìkèrè ìwòye ó jọra wọn náà. kò jọra o kò ń ṣe aráàlú wa because bá jẹ́ aráàlú wa ni kò ń ṣe aráàlú kò ń ṣe ṣe ọ̀nà ọ̀dà lọ́wọ́ torí ẹ ti máa ń à tó bá lọ jẹ́ bẹ̀ ni ṣé màmá ẹ̀yin a máa gbó mọ́ mi nulẹ̀ pé mo wá ṣe family house màá tún lọ lé ọkọ ọkọ náà máa gbó àwọn ará Ọ̀ṣun ni ọmọ Ọ̀ṣun ni tútù ló bá dé bẹ́ẹ̀ ni Ọ̀ṣun ni Ọ̀ṣun a máa wo ẹ̀gbọ́n mi sọ ẹ ṣì lè kàn bá ẹ ẹ ti pò mí fún pọ̀nà ẹ̀gbọ́n mi ẹ ti ṣe mí léṣe ní sí òye kẹ máa bọ́ mi kẹ máa kẹ́ mi ni ẹ filẹ̀ fi fún ọ ní kan tí mo fẹ́ fi ṣe náà ẹ filẹ̀ fún ni mo fẹ́ fi pe wòlíì tó máa gbàdúrà sí ni. a nídìí a ti ṣe sí fún wa. mo ní kó mú fóònù wa ná sẹ́ẹ̀ fóònù tèmi ò sí bí mo ń ṣàjẹnu yàrá. ẹ má wọrí. ọmọ kan tó máa ṣe ni pé olórí wo ah. bí wo bí ohun tó ṣẹlẹ̀ ni pé ibi tọ̀rọ̀ dé dúró yìí sìn. Ah, àwọn kan tó máa ń sọ̀rọ̀. farabalẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ ah. ibi tí ó ní tẹ́rọ tẹ́ ẹ̀rù bá kọ òkè tó bá kọlẹ̀ ó níbi kan tó kùtà tó máa gbé kà gbogbo àwọn wòlíì Tolú ẹ̀ náà ń lọ́wọ́ pásọ Jẹ́gẹ́dẹ́ wà ńbẹ̀ máa pè wọ́n màmá dọ̀kásì wà ńbẹ̀ máa pè wọ́n máa pè wà bọ́ Olúkọ̀yà gan gbogbo pápátá máa pè kàn bá ń gbàdúrà sí wípé kọ́lọ̀ ń ṣe ibi táàbúrò mi lọ kọ́lọ̀ ń ṣe lọ́nà rere kọ́lọ̀ ń bá mi ṣe lọ́nà ẹ̀ kó má jẹ́ kó má ti padà wá mi má bínú ah, má bínú. kí ló dé máa ń ṣe báyìí bá mi jà ṣé ọ̀rọ̀ tó bá wá sí nàìjíríà ṣe bẹ́ẹ̀ ṣe máa gbó mi náà rè ọ̀rọ̀ travelling tá a sọ tó sọ gbẹ̀yìn yẹn <laughs> ìyẹn ṣe pàtàkì o ìyẹn ló jẹ́ kí a máa láti mo ní láti mọ parent ẹ ni wàhálà tiẹ̀ náà mo bá lọ yàtọ̀ sí pé mo fẹ́ lu pálí mi ṣùgbọ́n mo ní láti mọ ọ̀hún ni parent ẹ wà máa ní láti mọ̀ wọ́n sọ fún ọpá náà wọ́n ń ẹyin gbogbo ẹyin olólùfẹ́ ètò ìyá yẹn yóò ní bàjẹ́ gbogbo ilé tàǹsọ̀ láìpẹ́ mò ń bàjẹ́ lẹ́nìí ọlọ́run ọmọ tó dáa jó olórin lọ kò sí ah! mo lábúrò tó dáa àwa fẹ́ lọ mọ àná wa ní Canada àwọn gba wọn kó àlejò àtàbàtúbú wọn kó àlejò àtàbàtúbú máa mọ wọn àìnítìjú yín náà àìnítìjú yín náà tí bá tẹ̀ wá sọ pé wọ́n ní ká wá ẹ wo mm. bí mo tún ṣe tẹ̀sí ọpọlọ yín ó ti pẹlẹbẹ tán ti jẹ because tó bá yẹ pé kò jẹ ni kò jẹ bí bírèkì ni ẹ wo bí mo ṣe fi bí mú yín tí bá tẹ̀ wá sọ fún ọmọ yín sọ fún yín pé àgbà yín ò tó lé mo tiẹ̀ ṣe wá sọ fún yín pé tòótọ́ tòótọ́ ó ní kí mú yín wá kẹ́ wá mọ àwọn fámìlì òun ṣé kò yẹ ká gbalagbara yín ti ẹ̀rọ nínú ọkọ yín pé tó bá ní ká wá àwọn lè wá wò wá. àwọn lè wá wò wá. give na play may stop am na play may stop am. na play may stop am. na play may stop am. ẹ fẹ́ lọ lóyìnbó. Canada That's all. Ô, manda uma